ẹni tèmi bá ònìyàn ṣẹ́ wa èébà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wa ẹni tèmi káàkiri ayé ò ṣẹ́ wa lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣẹ́ wa. <laughs> ẹni pọ́nrin ló ṣe nílé ní orin ni mo gbé wọlé ẹ ó nídìí nítorí pé ohun tí mo fẹ́ sọ lé nìí nǹkan tó máa ń mú ìdùnnú wá ní pé tí wọn bá ti rí báyìí orí àkàn àwúre <laughs> tí wọn bá ti rí báyìí inú èèyàn kan máa dùn ni bí mo ṣe ń jó yìí náà sìn àwọn èèyàn bẹ́ẹ̀ kan send ẹ̀ sí ra ẹ̀ ẹ̀ ẹ̀ inú èèyàn kan máa dùn wọn ni ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sórí ètò fàájì ọ̀sán ní ti ọjọ́ tèmi o pẹ̀lú Anna Adéníkẹ́ Babátúndé èmi ni aya wọn lóòótọ́ ẹ̀gìn ọmọ wọn nílẹ̀ ìjẹ̀ṣà èmi lọ́wọ́ àwọn ẹ̀kọ́ wọ́n gidi gbọ́wọ́ jálẹ̀kùn ọmọ tó gbé iṣu jẹ́ obìnrin tó fi gúnyán jẹ èmi náà mo nílé alẹ́ tìlẹ́ ọ̀nà dílà omi kan wà lẹ́yìn ìkúnlẹ̀ àbámi àjèjì kankan wọ́n bí dá kẹwẹsẹ̀ ń bẹ̀ nítorí ọjọ́ bá ti wẹsẹ̀ níbẹ̀ ọjọ́ òun láàdẹ ní ẹbọ ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ọmọ wa mo wẹsẹ̀ ń bẹ̀ ojú mi dojú oge ẹsẹ̀ mi di ẹsẹ̀ mi di ẹsẹ̀ tó ń wọlé tó ń wọlé tó àwọn ọba lọ you know what ẹ káàbọ̀ padà lẹ́ẹ̀kan sí ẹ ṣáà wọ̀n bí ta ti ń ṣeré fàájì ọ̀sán ẹ ti mọ̀ pé the one unique station ni station tí ò ní rival station tó ń mú iye tó ń mú a tẹ bá ń gbọ́ ògidì yorùbá ojúlówó ọmọ yorùbá station tó ń mú ọgbọ́n wá tó ń bá wa sọ̀rọ̀ nípa òye station tí ò lè ti tí ò lè ṣá tí ò lè bàjẹ́ tí ò lè pinyìnkì tẹ̀sán tí ò lè dàrú. You know what? Always Orisun TV tẹ bá ń gbọ́ Orísun mm-hmm. oh, Orísun eh. oh, Orísun o Orísun wa kò ní gbẹ eh, Orísun wa ò ní gbẹ láíláí Orísun ẹ̀yin tẹ́ ń wò mí kò ní gbẹ Orísun tó ń sun èso tó ń sun nǹkan adùn fún yín kò ní gbẹ láíláí gbogbo nǹkan tó ń mú inú yín dùn kò ní bàjẹ́ láíláí gbogbo àrídùnnú yín ẹ̀yin tẹ̀ ń fojú àyẹ̀wò mi lé kò ní mú ìbànújẹ́ wá fún yín gbogbo nǹkan tẹ́ wá ń rí báyìí tọkàn yín fi balẹ̀ pé ẹ̀ mo ti arrive àbí pé ọjọ́ iwájú mi ó ti wà secured ọlọ́run ní wá dàrú láàrin ìṣẹ́jú kan ẹ mọ̀ pé àwọn oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló máa ń ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó máa ń ṣẹlẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kan máa ń ṣẹlẹ̀ tó yẹ pé iṣẹ́ tí yóò fi ṣe láti bí ogójì ọdún akọ èdè lọ láàrin ìṣẹ́jú kan ọlọ́run jẹ́ kí tiwa rí bẹ́ẹ̀ ẹ̀yin kò ní ṣẹlẹ̀ sí yín ó dẹ̀ ní ṣẹlẹ̀ sí mi náà o lọ́lá ọlọ́run olódùmarè orí orísun náà láwa orísun tí o lè gbé lálá tí o lè tí o lè ṣá nítorí pé kí ni orí àpáta ọlọ́run olódùmarè náà ni àkọlé sí nílẹ̀ ṣe máa ń sọ ní gbogbo ìgbà tójú bá ti ń rọ̀ tátẹ́gùn bá ń fẹ́ tíjì bá ń jà tí gbogbo ẹ̀ wá ń gbárí mọ́ra tó wẹ́n ju asgos asgos orísun olówó affected láéláé mo dẹ̀ sọ fún yín ní gbogbo ìgbà tí mo ṣe máa ń sọ fún yín náà ni mo tún fẹ́ sọ fún yín lé ní pé ní orí ìfẹ́ tó fàájì ọ̀sán àkàn kì í dédé ṣe fàájì a máa ń ṣe fàájì a máa gba ní kẹlẹlẹ a tún máa wá sọ ọ̀rọ̀ tí ó ń lọ nígboro ọ̀rọ̀ tó ń mọ́gbọ́n wá ọ̀rọ̀ tó máa ṣe èmi àti gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí nílé tó máa ṣe wá ní àǹfààní la máa ń ṣe ní orí ètò fàájì ọ̀sán fún ẹ̀yìn tí ẹ ṣẹ̀ṣẹ̀ ń wò mí maybe tẹ̀sẹ̀ ń darapọ̀ wọ́n kí yín o ẹ káàbọ̀ o <laughs> ẹ̀yin tẹ̀sẹ̀ darapọ̀ nígbà àkọ́kọ́ a máa ń ṣe fàájì a tún máa bá wa sọ́ra wa sọ ọ̀rọ̀ tó ní ọgbọ́n nínú ọ̀rọ̀ tó ń kọ́yàn lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ tó dẹ̀ mú òye jáde pàápàá jù lọ tó bá wá jẹ́ nǹkan tó ń lọ ní ìgboro tó yẹ pé everybody ń hot sí ara ara gbogbo èèyàn ń gbóná sí ah, ah, eh, ẹ̀ẹ̀mọ́ tó ń lọ ni orí ètò fàájì lọ́sàn-án náà lẹ ti máa rí ẹ bá tún wá fẹ́ gbọ́ pé eh, nǹkan báyìí o eh, ah, ó ṣẹlẹ̀ ẹ mọ̀ pé èmi <laughs> honey fingers ti máa bẹ́ sínú íńtánẹ́ẹ̀tì ni èmi máa ń wọ́ gbogbo ẹ̀ jáde láti ní íńtánẹ́ẹ̀tì gbogbo tó bá ń lọ tó ń lọ káàkiri àgbáyé máa ń wọ jáde ẹ̀yin ẹ ṣáà wà ẹ má wọrí ẹjọ́ ọ̀nà omi láìka wọn tèmi máa ṣe wàhálà ẹ kàn jókòó sídìí ọrọ̀ ajé yẹn máa pa owó ni ẹ mọ̀ pé mo sọ fún yín láti ìbẹ̀rẹ̀ ọdún pé money making twenty twenty three la wà yìí o pé owó yẹn gbọ́dọ̀ máa wọlé ni ẹ máa pa owó yín lọ ẹ máa ṣiṣẹ́ yín lọ ṣùgbọ́n Adéníkẹ́ máa wọnú internet máa lọ kó gbogbo you know what máa kó gbogbo ẹ̀ wá fún yín máa máa download gbogbo ẹ̀ fún yín nǹkan tó à ń ṣe lórí ètò fàájì ọ̀sán nìyẹn èmi onítìyín àtàṣà Adéníkẹ́ Anna Babátúndé náà ni mo máa ń rán ọ̀nà ètò yẹn kó yé yín ṣùgbọ́n lẹ́nìí o. Hmm mo ní àlejò kan pàtàkì tí èmi àti wọn máa jìjọ fomi tomi ọ̀rọ̀ a máa fi omi tomi domi wọ́n omi wọ́n tò wọ́n tò ṣe gbogbo ẹ̀ <laughs> wọ́n ní kí Adénìkẹ́ ń sọ lórí ètò mo mọ ohun tí sọ adigunro ti dàrú kò yẹ yín ìgboro ti dàrú ìgboro ti skata ìjàkadì kan ti ń lọ lọ́wọ́ ń gbòòrò kò yé yín òun la fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ lórí ètò ẹni pé wọ́n affect gbogbo ọ̀rọ̀ tí mo sọ pé mo kájà kápá tó wọ́n tó ṣáàtò <laughs> ẹ wo ẹ jẹ́ ká ṣe fàájì díẹ̀ torí pé àyà ti ń já àwọn kan pé ìgbéra bí mi tẹ̀ gbé wá o ṣùgbọ́n nǹkan tó kan èmi àti ẹ̀yin náà ni ó yẹ kí ẹ̀wọ̀n pé mi kàn ní í ṣa gbogbo àwọn nǹkan tí ò dá hmm. tí bá gbé sílẹ̀ ń ṣe àmọ̀ pé nǹkan tó kan èmi tó kan èmi náà ni ẹ jẹ́ ká ṣe fàájì ní pẹrẹfẹ tí bá ti wá padà dé àmà wọnú agbami ètò lọ mú ń bọ̀ ẹ káwọn padà sórí ètò fàájì ọ̀sán tí ọjọ́ tẹ̀ ní ní orí Orísun tí náà la ṣe wa ẹ dẹ̀ wọ́n bá ṣe ń ṣe pé Orísun TV náà ni kò lè gbẹ kò lè tí kò lè ṣá kò lè pín ikì kò lè dàrú kò lè bàjẹ́ kò lè ó yẹ kẹ́ mọ̀ náà orí àpáta kọ́lé sí ni àwa kọ́ ọlọ́run ọba nìkan náà ló ń fún wa ṣe kí n tó lọ lẹ́ẹ̀kan mo sọ fún yín lórí ètò lẹ́ni pé a máa ní àlejò kan pàtàkì tó máa bá wa sọ̀rọ̀ nípa nǹkan kan tó ń lọ lọ́wọ́lọ́wọ́ tó yẹ pé nǹkan tó kàn gbogbo ojú tó ń wò mí ń lé tí n bá dárúkọ ẹ̀ ń sìn tí n bá sàn kan tó ń lọ sí ẹ mo ṣú ọ pé <laughs> àwọn èèyàn máa jókòó wá sí tàìtì ni ẹnì àwọn pé tí máa ń ṣètò lọ́wọ́ tádẹ́nìkẹ́ bá wà lórí ètò mo máa ń sọ fún yín pé ẹ má dáwọ́ ètò yìí ẹ pé gbogbo àwọn ará ilé ẹ jẹ́ máa bọ̀ kó wá jókòó kó wá gbọ́ ètò nítorí pé nǹkan tá fẹ́ sọ ó máa tabára ilé àtabára oko á kan gbogbo èèyàn pátápátá kò kí ń ṣe èèyàn kan péré la máa ń bá sọ̀rọ̀ lórí ètò ṣùgbọ́n gbogbo èèyàn gbogbo àgbáyé pátápátá ní ètò fàájì ọ̀sán lọ́lú adéníkẹ́ babatunde ni ó máa ń bá sọ̀rọ̀ gbogbo wa pátápátá la dẹ̀ máa ń kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ohun tó lọ lọ́wọ́ ní ìgboro tó ń hàn tó ó tiẹ̀ ti da ọ̀pọ̀lọpọ̀ bísínẹ́sì rú ẹlòmíì tẹ̀ sí ń pariwo ẹlòmíì ti lọ ń jà gan ẹlòmíì ti bọ́ra sí òwò nítorí ẹ̀ ìjàkadì owó tuntun ìjàkadì owó tuntun òun la bára wa sọ̀rọ̀ lórí ní orí ètò lẹ́ni adé ní àlejò kan pàtàkì àwọn náà ni àdìgún wahab ọ̀rẹ́ olúwa àlejò wa pàtàkì àwọn náà ni ceo àdìgún records and stores ní ìlú kéètì ẹ káàbọ̀ sórí ètò ọ̀gbẹ́ni àdìgún ẹ káàbọ̀ sórí ètò fàjọs ẹ dárúkọ ní fún àwọn aráalé kí wọ́n mọ̀ pé ẹ ti wà lórí ètò gbàgbé. Um, ẹ ṣeun orúkọ tèmi ni Adigun Wahab ẹ káàsùn. ẹ káàsùn ẹ káàbọ̀. ohun tí a sọ̀rọ̀ lé lórí náà ni ìjàkadì owó tuntun ẹ jọ ṣé ìjàkadì yẹn tẹ̀ lọ́dọ̀ sí yín torí ọ̀dà kí bẹ́ẹ̀ jókòó yìí láti òkè yín lẹ́sẹ̀ ọ̀dà kí mo sí mo sí owó tuntun yẹn rùn ní ara yẹn yín rí iná dáadáa ń sin yín báyìí. bí mo ṣe jókòó yìí olóòtú máa ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ kinní kan fún yín ẹ kàn rí fìlà lórí mi ẹ̀dẹ̀ rí aṣọ tí mo wà àti bàtà mi five naira sí lápò mi báyìí ah, ah. mi ò fẹ́ sọ̀rọ̀ tó pọ̀ jù lórí amúhùnmáwòrán ni ìdí tí kò sí five naira lápò mi ni pé tá a bá lọ sí any bank tá a bá ti lọ́ọ̀sì pé a tiẹ̀ fẹ́ deposit owó wa o ká fi gbà mí jáde wọn á kàn gbowó lọ́wọ́ wa ni wọn à ní fún wa. wọn ò ní dá padà. bẹ́ẹ̀ni àwọn kan wà nílé mi tí mò ń gbé kí tó máa bọ̀ ń bí lé mi tó yẹ pé school fees àwọn wọn fẹ́ san wọn rí owó tí wọ́n máa gbà láti lọ fi san school fees. ẹ ṣé ìwà rò pé bóyá cashless policy yẹn ni ìjọba fẹ́ ká máa padà sí báyìí. ẹ ṣe àti advance débẹ̀ yẹn ó wá a máa bẹ̀rẹ̀ ṣe rí ọmọ tí ò bá tí ì rà àbí tí kò bá jókòó tó bá lóun fẹ́ rin ọmọ yẹn àmì ìmọ̀ nǹkan tó fẹ́ sọ̀rọ̀ àìdá hmm. kò lè easy. Hmm. ìdí rèé ó ń ṣe pé cashless policy kò dáa wọ́n ṣe introduce ẹ̀ àbí bóyá kò lè tẹ̀ wá lọ́rùn but a advance débẹ̀ a ti ṣe transfer lọ pé ẹnìyàn ò rí ẹlòmíì àdẹ sọ fún ẹ pé tóun bá ti confam credit òun ò ní fún ẹ lówó àbí òun ò ní gbẹ́jà tó bá rà fún ẹ hmm. so gbogbo nǹkan náà èèyàn máa ń gbé yẹ̀wò ìwọ̀ntúnwọ̀nsì ni àti pé eléyìí tó fa wàhálà tó pọ̀ jù lórí owó tó wà ń ta yìí tèmi o ojú tèmi fi wò ó èmi dẹ̀ mọ̀ pé òun náà ló máa fi wò ó ẹkẹ jẹ́ ká ti bíbá yìí wọ́n ní àwọn owó kan wà tó yẹ pé a nílé ná mọ́ tó bá ti fi bí ọjọ́ mẹ́jọ sí time tá a wà bóyá hmm. Tuesday or next day hmm. next week now ẹ wá wò ó sìn ṣé tí owó yẹn bá kọjá ìgbà yẹn èmi ò sọ pé ká máa náwó yẹn but tá a bá deposit ẹ ó yẹ kí àì ní time di bí i June July pé o àmọ́ máa lọ kówó yọ sí ilé ìfowópamọ́ o àkànnílé ìgbà jáde mọ́ ni o ẹ wá o láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn nísìn táwọn èèyàn ti ń kówó lọ síbẹ̀ wọn ò rí owó gbà ẹ bá wo àwọn social media sí wa ẹlòmíì ti bọ́ rẹ̀ sí òwò pé òun máa gbowó iṣẹ́. ó tọ́ ni èyí tẹ́ ẹ sọ tẹ́ ẹ fi parẹ́ mímọ́ àti ẹ̀rí fídíò footage kan tó yẹ pé ọmọbìnrin yìí lọ sí bank ó dẹ̀ bọ́ ara sí ìhòòhò ó ku àwọ̀tẹ́lẹ̀ nìkan ó wá ń sọ ń pé bọ́ ó ní ọ̀rọ̀ tó ń sọ tó wá tó ń kan èmi tó sì ẹ̀ mú mi tó mú omi ní àyà tèmi gẹ́gẹ́ bí abiyamọ ó ní òun fi owó sínú bank òun fẹ́ gba owó òun ní láti sanwó school ọmọ òun pé láti àná wọ́n wá lé ọmọ kúrò ní school nítorí owó school òun lówó sínú àkáǹtì òun òun ò dẹ̀ rí gbà jáde bóyá nǹkan tó yẹ kí mi sọ nìyẹn pé irú ṣebí cashless person èèyàn lè ṣe transfer now bọ̀ ká tẹ̀wá ní pé bóyá because a ti rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ti ń sọ̀rọ̀ ń sìn pé transfer ò lọ ẹlòmíà ní òun ṣe transfer òun ò rà alert ìzọ́nà kò ti dé ọ̀hún yẹn wọ́n máa gbẹ bíi tòun àbí kán gẹ bíi tòun ó máa gbẹdọ̀ ẹni yẹn tó wọn náà oríṣiríṣi kàn ṣáà wà káàkiri káàkiri ó dáa ẹ jẹ́ ká ṣe báyìí ná ṣé owó tí wọ́n yí padà yìí gan ṣé ó tiẹ̀ wúlò rárá ṣáà tiẹ̀ ní ìdẹ̀ ṣó tiẹ̀ yẹ kó tiẹ̀ change owó òun gan rárá. ẹ ṣe olóòtú èmi ò ní nǹkan tó bàjẹ́ nu kán pààrọ̀ ọ̀dà owó kẹ́mọ̀ wọ́n sọ pé àná one thousand mọ́ hmm. wọ́n sọ pé àná five hundred mọ́ wọ́n sọ pé àná kò sí nǹkan tó bàjẹ́ nu kán pààrọ̀dà owó owó bẹ́ẹ̀ ni hmm. but now tó bá pààrọ̀dà owó ṣé ó wá yẹ kó wá le tó báyìí hmm. nílùú tó yẹ pé kò sí bó àti ah, hmm. advance the cashless policy èmi ò sọ pé kò hmm. dáa bọ̀ ó kú dé mo sọ kíní kan fún yín lẹ́ẹ̀kan mo ní ní tá ṣe transfer èmi fúnra mi mo ti ṣe mo ti lo àwọn báǹkì kan tí mo ṣe transfer sẹ́yìn ọkọ̀ àti kí n tó rí owó mi gbà bóyá ó ti bá sixteen thousand five hundred nígbà yẹn ó lọ síbi three weeks ẹ jọ ṣé ibi tí mo ti transfer fún wọn tí mo ti fẹ́ gba nǹkan yẹn ibẹ̀ ni máa dúró sí fún three weeks yẹn tó bá wà fà á lọ fà á bọ̀ wọ́n ní kó lọ báǹkì yẹn kò síjà kankan tó fẹ́ já mm. wàá follow protocol ni mm. wàá dẹ̀ ṣe nǹkan tó bá yẹ kó ṣe ṣé ẹni kò sí nǹkan tó bá jẹ́ nǹkan pàrọ̀dà owó but kí ló fàyè gba gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú yìí system wa ni tí CBN bá máa sọ̀rọ̀ ńsìn wọ́n á jẹ́ kó yí wa pé àwọn disbush owó ìkàkàkiri pé kò sí báǹkì tẹ́ máa dé tí ò ti níye táwọn fún wọn ní everyday ẹ jọ kí ló tàwa róhùn yẹn gbà ṣùgbọ́n àwọn kan rí owó ìgbà o torí ó ní fídíò kan tó ń lọ káàkiri social media tí wọ́n ń ṣe ìgbéyàwó kan ń bẹ̀ tó jẹ́ pé ní bọ́ńdù bọ́ńdù ni wọ́n ń gbé owó àtọkọ ìyàwó àti ìyàwó àtàwọn ọ̀rẹ́ ọkọ ìyàwó ọ̀rẹ́ ìyàwó gbogbo bọ́ńdù báyìí ni wọ́n kàn máa já owó yẹn wọ́n máa ti yọ pépà ara bọ́ńdù kan báyìí fúrùn wọ́n máa jù owó tuntun dẹ̀ ni báwo ni àwọn kan ṣe ń rí owó táwọn èèyàn kan ṣẹ̀ sí ń pariwo fáwọn òrówó. ọ̀rọ̀ tẹ mú wálé ni ọ̀rọ̀ ìlàgbára kò sí nǹkan tá a máa sọ a ò lè sọ tán Mm. A á sọ lẹ́nu à á tún padà wá ní bí wàá ṣe ń lọ. Mm, mm. ṣe rí nǹkan tá à ń sọ nìyẹn tí wọ́n sọ fún kí wọ́n fún wọn ní iye báyìí àwọn ọ̀pọ̀ àdẹ̀ tó jókòó nínú agbára táwọn ní ipò òkè o báyìí láyé máa ṣe. nǹkan tí mò sọ lórí system nìyẹn tí system wa bá mọ́nítọ̀ nǹkan tí wọ́n fi individual sí lórí sector kọ̀ọ̀kan ni kò ní sí wọn tó ń ṣẹlẹ̀ yìí na jẹ́ kò ní sí wọn tó ń ṣẹlẹ̀ yìí system ló fà á ok tẹ́bà wá ti ká ní àwọn èèyàn tẹ̀ wọ bank kan lọ gba owó kí ló dé tí atm machine ò kí ń fún wa lówó yẹn. bí o fún wa lówó kó tó tún máa fáwọn èèyàn gan lówó tuntun ó pẹ́. and two tẹ́ bá tún wá lọ wo atm machine bó ṣe wà ní sábà wà ń bẹ ó ṣàníye tí ìgbà tí wọ́n ti pààrọ̀ ọ̀dà owó yìí ó ṣàníye tá a máa ń gbà ń bẹ every day every time anytime any day wáyé tó ṣe wá jẹ́ pé ìgbà tó wọ́n tuntun dé ń sìn ẹ́ eléyìí tó wá tó wá ń fa wàhálà tó pọ̀ jù ń bẹ torí deadline ni o kò ṣe páyọ ẹlòmíì wò pé ṣèbí ten days ni ẹ̀wọ̀n kan ní àǹfààní láti fowó wọn tó bá nílẹ̀ ń bẹ pé nǹkan táwọn bá ní káwọn máa nà but torí deadline now ẹlòmíì ń sìn kò rí one naira tó máa fi jẹun láàárọ̀ ah, ah, ẹlòmíì ò tiẹ̀ mọ bó ṣe ń ṣe transfer hmm. ẹlòmíì ò lè mú fóònù báyìí ó lè kó fẹ́ ṣe transfer. ní ní bí ìlú ibi tí ìlú lajú dé yìí. àwọn tí ò ní bank account ń gọ́ ah. àwọn tí ò ní bank account ń gọ́ hmm. nǹkan tí àwa kan fẹ́ lè ṣe náà ni pé the oed only thing tẹ́mi mọ̀ kó lè ṣe kínní tí ó dẹ̀ máa bẹ́tà ni pé kí wọ́n máa mọ́nítọ̀ àwọn tí wọ́n bá fún ní owó yìí pé kí wọ́n máa fún àwọn kọ́sítọ́mà wọn. Hmm. tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe yẹn ní èmi kínní yẹn ó máa di ìrọ̀rùn ìjàkadì yẹn ò ní sí mọ́ láàrin èmi sí ọ̀la. ǹjẹ́ ká wá sọ pé bóyá àwọn tó ń ṣiṣẹ́ ní báńkì wa àwọn ni wọ́n wá ń dọwọ́ rú ni àbí báwo ló ṣe because nígbà tí cbn pariwo pé owó wà owó wà àwọn ti pín owó sí gbogbo àwọn báǹkì ta ní káàkiri kí ló dé tí àárí owó yìí gbà ṣé ká sọ pé ọwọ́ àwọn báǹkì ni wàhálà àwọn bankers àwọn tó ń ṣiṣẹ́ ní bank ṣé ká sọ pé ọwọ́ wọn ni wàhálà yìí wà nìyẹn. ẹ ṣe máa mi kẹ rí téèyàn bá wo glass báyìí kò ní mọ nǹkan tí glass ń rí hmm. téèyàn bá rí mirror dígí kéèyàn máa wojú ẹ báyìí kò ní rí nǹkan tí dígí yẹn rí kò sí ẹni tí wọ́n máa fún wèrè lọ́kọ́ àpá rẹ̀ ló máa ró sí i òǹkàlùkọ́ hmm. máa dìpẹ́ǹdì ara ẹ̀ ni ó lè jáwọ́ ó lè má jáwọ́ but àwọn tó bá yẹ kán mọ́nítọ̀ àwọn méjèèjì apart from pé síbẹ̀ ni mọ́nítọ̀ àwọn other banks tó kù àwọn tó bá yẹ kán lè question àwọn méjèèjì náà káwọn náà go ahead kan ṣe é hmm. kan ṣe é tí síbẹ̀ ni wọ́n sọ fún wa pé òun fún báǹkì báyìí lówó tó bá yẹ pé ń parọ́ ní nǹkan ṣé mi ni máa lọ bèrè lọ́wọ́ ẹ̀ pé irọ́ ló ń pa tó bá yẹ pé nǹkan tó sọ yẹ irọ́ ni àlọ́dà kiri sí ìyẹn pé ṣé mi ni máa lọ bèrè lọ́wọ́ ẹ̀ pé nǹkan tẹ̀ sọ yóò ẹgbọ́ ṣé òótọ́ ni àbí irọ́. méjìlá ẹgbẹ́ mọ̀ kan bóyá àwọn mi tó ń parọ́ náà méjì bí báǹkì ni o bí CBN ni o. àwọn òde ní agbára láti sọ pé nǹkan tó gbà wọ́n sọ yóò irọ́ ni o kò sí ẹni tó bí dáa kó sọ bẹ́ẹ̀ ìlú a wà yìí olóòótọ́ lẹ́nu ah. téèyàn bá so ẹ̀bẹ̀ táwọn bí ọlọ́run ni pé ọlọ́run ti dá wa síbẹ̀ náà ọlọ́run ti dá wa síbẹ̀ náà ọlọ́run ti dá wa síbẹ̀ náà e kí a máa gbàdúrà ọlọ́run kó jọ ẹni tó ní ọkàn ọlọ́run hmm. olórin kan kọ nígbà kan ẹni báwo ló ṣe kọ torí àwọn máa ń bìlí fún ara wa ni hmm. a mọ̀ pé ọlọ́run ló máa ń ṣe gbogbo nǹkan ó ní ẹ má bínú ṣé mo lè kọ́ nìyẹn ó ní ta ló lè gbà wá tí jésù kó bá bó ṣe kọ́ ń yẹn èmi ò ń ṣe christian muslim lẹ́mi hmm. ní nàìjíríà ta ló lè kó wa yọ nílé ìyìn ara ológun ló lè ṣe irọ́ ni òṣèlú ló lè ṣe akànhún ẹjọ́ ká lè tí ṣe náà àwọn méjèèjì ẹ jẹ́ ká gbẹ́kẹ̀ lọ́lọ́run ẹ ṣáà jẹ́ ká máa wò ó ọlọ́run àṣírí àdá. wọ́n ní ta ló lè ṣe inú àwọn méjèèjì gan pa ọlọ́run nìkan ló yé o ọlọ́run nìkan ló dẹ̀ ń báyọ̀ ṣé ẹ wo ọ̀rọ̀ pọ̀ tẹ́lẹ̀ sọ lórí ọ̀rọ̀ ní náírà nọ̀tì yìí mo mọ̀ pé àwọn èèyàn máa sọ̀rọ̀ nù lórí oníkálùkù máa sọ tiẹ̀ ẹ̀yin tẹ́ ti pèsè wàhálà ní bank ẹ̀yin tẹ́ ti lọ sí di pos ẹni kẹ́ fi one thousand naira gba three thousand naira mo mọ̀ pé gbogbo ìkọ̀ àkọ́tà naira máa sọ ọ́ lé ṣùgbọ́n a ṣe wà lórí ètò àìtí lọ ṣùgbọ́n ẹ jẹ́ ká lọ ṣe fàájì fẹ̀rẹ̀fẹ̀ ẹ bá ti ṣe ta ló lè gbà wá bọ́ lọ́rùn ra kó gbàgbà wá ní nàìjíríà ta ló lè kó wa yọ níbẹ̀ ìran ọlọ́run wọ́n tún wá ní pé ológun ló lè ṣe irọ́ gidi là ń pa òṣèlú ló lè ṣe akọ̀hún tọ́ra wa jẹ́. kí lènìyàn lè ṣe nídẹ̀ẹ́yìn ọlọ́run nàìjíríà ẹ àfi tá a bá padà sọ́dọ̀ Ọlọ́run o ló lè tú wa lára. ẹ káwọn sórí ètò fàájì ọ̀sán ní ẹ̀ǹkan sí gbogbo ẹ̀yin tí ẹ tí ì darapọ̀ mọ́ wa tó ṣe ń darapọ̀ mọ́ wa ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí orí ètò fàájì lọ́sàn-án la ṣe wà pẹ̀lú Adéníkẹ́ Anna Babatunde tí gbogbo ẹ̀yin mọ̀ sí Annie Fingers. àwọn náà la ṣe ń ṣe ètò lọ́wọ́ àwa náà sì fọ Ọlọ́run ọba náà ló ń fún wa ṣe orí Orísun TV náà la ṣe wọ Orísun tí o lè gbẹ lálá tí o lè bàjẹ́ tí o lè pín elébọ̀jẹ́ elébọ̀jẹ́ elébọ̀jẹ́ o ó dúró ti gbìn nítorí kò rí àpáta ọlọ́run olódùmarè náà la dúró sí àlejò mi náà rẹ̀ ṣì wà ní bíbà ìdìgbì CEO Adigun Records and Stores àwọn sì wà ń bí ọ̀nà ìbára sọ̀rọ̀ nípa owó tuntun ìjàkadì owó tuntun nítorí pé ọ̀rọ̀ náà ti wá di gbàásgbòs <laughs> nígboro ó ti di gbàásgbòs ó ti di ìjàkadì ńlá nígboro ọ̀pọ̀lọpọ̀ ò lè lọ síbi iṣẹ́ lẹ́nìí nítorí pé wọn ò rí owó gbà ọ̀pọ̀lọpọ̀ o tiẹ̀ wá lè jẹun ọ̀lẹ́ fáwọn ọmọ lóúnjẹ àní eléyìí gangan ló tiẹ̀ wá ń dùn èmi gan jù torí gẹ́gẹ́ bí abiyamọ nígbà tí ẹ bá ní owó sínú báńkì ṣùgbọ́n tí ẹ ní agbára láti gbà jáde ebi ń pa ọmọ ńlé ẹrù ogbo oṣù tí wọ́n fi ṣiṣẹ́ láti fi kó owó sínú báńkì ó wá di ìgbà tẹ́ wá fẹ́ gbà láti fi pé kẹtọ́jú ọmọ kẹtọ́jú ilé ẹ wá rí owó náà gbà kí ẹ mọ̀ pé ó máa dùnyàn á máa dùnyàn ó jẹ́ lè tó yẹ pé ó dùn mí dé ó kan àyà mi ọláyé sọ̀rọ̀ nípa ẹ̀ lẹ́yìn ìjàkadì owó tuntun owó èlò lẹ́yìn ti rí gbà <laughs> ṣé ẹ̀yìn ti rí two hundred thousand gbà because wọ́n ní pé lórí orí atm bóyá ten thousand àbí five thousand ní atm pọ̀ jáde ẹ bá tún wọn sọ́dọ̀ àwọn pos nígbà tó yẹ pé èèyàn wá ń fi owó ra owó nígbà tí èèyàn fi owó ra owó ó fẹ́ gba three thousand naira ní pos wọ́n ní kó san one thousand naira fún ilé ìpọ̀ ẹ wo ẹ jẹ́ ká tẹ̀ wá ṣe báyìí náà àlejò wa ẹ jọ ṣé Eh, owó tuntun tí wọ́n wá change yìí because àwọn èèyàn ń sọ pé eh, torí election tó ń bọ̀ ni torí election tó ń bọ̀ ni ó dáa ṣé owó tuntun tó ń change yìí báyìí ṣé ó lè òyìn yẹn ló máa pé ká ní free and fair election. nǹkan kò tẹ̀ sí nǹkan tó fẹ́ àdìmọ́ tí wọ́n bá ní pé torí lágbájá ni torí tàmẹ̀dùn ni tàbí torí ẹni báyìí ẹjọ́ nínú gbogbo wọn ta ni kò ní mú owó jáde láti náwó tí ò bá tiẹ̀ fún gbogbo nǹkan tó bá máa ń ra ìbò ń bíbà tí ò bá tiẹ̀ ṣe yẹn ṣé kò ní fáwọn party agent lówó hmm ń sọ ni pé hmm. bóyá tí wọ́n bá change owó hmm. ẹ mọ̀ pé àwọn kan wọ́n ní àwọn kan ti gbówó kan pamọ́ wọ́n fi ṣe election ni wọ́n fi ṣe kinní kan ni pé bóyá tá máa change owó ok owó tí wọ́n gbé pamọ́ yẹn kò ní wúlò fún wọn owó tuntun yẹn ọwọ́ abẹ́rẹ́ sí kó jáde ní díẹ̀ díẹ̀ tó fi di pé àwọn tí wọ́n fẹ́ fi owó ra ìbò àwọn tí wọ́n fẹ́ fi owó ṣe ìjàkadì wàhálà ìbò wọn ò ní rí owó lò ṣé ìyẹn ìyẹn ṣé ó máa wá sọ pé ká ní Eh, ìdìbò tí ó lọ ní ìrọwọ́ ìrọsẹ̀ ni. ìjàkadì owó tuntun ìjàkadì owó tuntun olóòtú mi kí wọ́n má ná one naira àwọn kan ti ẹ̀ rẹ́dì láti kú tí ò nídìí torí láì rí géènì kankan bẹ́ẹ̀ torí èèyàn torí èèyàn kan àwọn kan rẹ́dí ok now ẹ jẹ́ ká ti wà yìí o àdúgbò ẹnì kankan tó ń gbé púpọ̀ náà wàtà máa tẹ́lẹ̀ mi àjà tàdọ̀rọ̀ police station ìwo ló ti gba one naira ní gbogbo wa ewu ló gba one naira ló wa ẹlòmíì ní passion fẹ́ tó ní passion fún un hmm. eh, but ìlú tá a wà yìí ni mo ti ń rí i pé wọ́n máa ń fi gbogbo nǹkan nìyẹn lára láì nídìí hmm. tí a bá ní ká máa ṣí láwẹ́láwẹ́ àbí ká máa padà sẹ́yìn oríṣiríṣi nǹkan ló ti ṣẹlẹ̀ orí afẹ́fẹ́ la wà gbogbo ọ̀rọ̀ kọ́ni ẹ̀ máa ń sọ lórí afẹ́fẹ́ báyìí hmm. eh, ipe tó wá ní gọ́ọ̀mẹ̀ntì máa introduce nǹkan kan o wọ́n á make sure pé àwọn fi kìnnìyẹn ní ẹ jọ ẹ jẹ́ kí mi béèrè lọ́wọ́ rẹ̀ tì yín àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ táwọn àárín ta ìgbà tẹ́mi náà ń bọ̀ sí mo rí àwọn kankan ah, mo wò pé èmi fún àmì fowó mi mo mú owó mi lọ sí mm. ilé ìfowópamọ́ wọ́n mm. wá fẹ́ gbà padà wọ́n á ti géètì mọ́ mi wọ́n block way mi nítorí owó tí èmi fún ara mi tí o ṣe pé ogún ojú mi mi ní kán fún mi o mi ì fẹ́ gba lónìí mo fi owó pamọ́ mo dẹ̀ fẹ́ gbọ́ owó mi padà ẹ jẹ́ àkọ́ bíra wa náà ṣó yẹ kó máa nìyàn lára láti gbowó ẹ̀ padà tó bá fi sí báńkì. kò yẹ kò yẹ mo sọ fún yín lọ́jọ́ kan system wa kò tí ì dé tí a gbéra wa dé ìbẹ̀rẹ̀ tí mo yẹ sọ nìyẹn mo ní pé ọmọ tí ò rà tàbí tí ò jókòó tó lóun fẹ́ rìn kò sígbà tó mọ èèyàn ní problem àfàìmọ̀ gan bóyá kò ní padà lè rìn mọ́. ok now maybe december yí ẹ̀ kan bó ṣe léyìí tó lọ the upper one lọ́hùn last one lọ́hùn mo ní ah, mo kàn lọ sí ọ̀dọ̀ àwọn paga ẹ̀ gbowó bọ̀ báńkì tó lóun gbà yẹn mi ì mọ báńkì òun rí mo ṣàmọ̀ debit mi sixteen k wọn fún mi lówó nítorí owó yẹn gbà lọ síbi three weeks hmm. ẹjọ tí ó bá jẹ́ pé èèyàn kan ló fún mi lówó yẹn urgent tó fẹ́ ṣe kò dẹ̀ sí nǹkan tó lè ṣe gbogbo àwọn tó ń jà tó ń ṣe kinní yẹn náà ok gbogbo àwọn tó ń jà tó bọ́ṣọlẹ̀ ìwọ náà sọ pé èlò ló fẹ́ gbà tó wá kó fún yín lójú ẹ̀ rí hmm. tó wá kó fún yín tó wá kó fún lójú anybody tó wà ń bẹ̀ yẹn kò sẹ́ni tí ò ní máa ṣe ẹlòmíì kankan tìjú ni tí wọ́n bá fẹ́ bẹ̀rẹ̀ nǹkan kan láti fi solve nǹkan kan tó máa fẹ́ bẹ̀rẹ̀ wàhálà pẹ̀lú ẹni bọ̀ láti fi solve nǹkan kan àwọn kan á máa wọ ẹni tó fẹ́ front. Hmm, peter ló máa kọ́kọ́ ṣáájú. kò sí àwọn èèyàn tó yí lórí pọ̀. wọ́n ní ogun rẹ̀ o ló máa ṣáájú ogun. àwọn èèyàn tó yí lórí pọ̀ bọ̀ ẹni tó bẹ̀rẹ̀ wàhálà yẹn hmm. ló máa wọ òkè tá a bá wò sí pé àfẹsẹ kí ni bàbá èèyàn kan gbéra lé ni ló tó ráàyàn tó ń tẹ̀lé àwọn èèyàn sọ pé àwọn èèyàn ò ṣe sọ pé àwọn ò tẹ̀lé it's because àwọn náà ti rẹ́ẹ̀dì tẹ́lẹ̀ ẹni tó máa ṣíwájú wọn yẹn ẹ̀ẹ́dẹ̀ẹ́dì pé tíjọba náà bá fẹ́ ṣe nǹkan kan tó bá ti di pé wàhálà kan ń ṣẹlẹ̀ lù àbí kankan ń ṣẹlẹ̀ lù ẹni tó ṣí ogun yẹn náà máa kọ́kọ́ mú gbogbo àwọn tó ń bọ́ṣọ lẹ̀ wọ́n rí tiwọn lónìí tó máa pọ̀ tó máa ní kọ́lọ́pàá mú wọn sí wọ́n lè máa jìyà wọ́n lè máa ṣe nǹkan kan tó lówó wọn ni o ẹbí kò tó wọn tó wà mẹ́ẹ̀ tó ní màn láti irú nǹkan bẹ́ẹ̀ gan wọn àkọ́ dákẹ́ náà. ṣé wàá rí ẹ rí pé irú èèyàn tó bọ́ṣọ lẹ̀ a ní ẹ̀tọ́ wọ́n fi ń gbèrú gẹ́gẹ́ bí ọmọ ìlú ẹ̀tọ́ yẹn ń dùn wá ó ń fi dùn wá gan-an gẹ́gẹ́ bí ọmọ onílùú hmm. tó bá yá táyà tán bá rẹ́ni tó bá lọ́pọ̀ jùlọ wọ́n máa ti pé mo bá yín sọ kéde kan lẹ́ẹ̀kan gbà tá a wà ní reception wọ́n ní àwọn àti pé ẹ ogun ogun ogun ogun ogun ogun mi ò ní kò sí ogun bọ̀ púpọ̀ ogun tó ń ja eighty percent ọmọ Nàìjíríà ogun ìjọba ni kò ṣe ogun ìdílé. Hmm? ogun ìjọba ogun ìjọba ni tọ́ba ẹgbẹ́ bẹ́ẹ̀ kọ́ ẹjẹ́ fún ilẹ̀ ẹjẹ́ fún ilẹ̀ àpẹẹrẹ àpẹẹrẹ rẹ̀ ok tábà rí àwọn ọmọ ìkànnà ọmọ wa ń bí aṣáàmù gbogbo wọn pọ̀ lókè òkun dáadáa tí wọ́n ti lọ ṣé ogun tán wá ń sọ pé wà ń bí báyìí ṣé kò wá sí nílùú yẹn mọ́ ni. ó ṣe wá jẹ́ pé tó máa dọ̀hùn ẹnu èlítì tó máa ń ṣe láì lo jìbìtì láì ṣe fraud at least wọn á bẹ́tà tó bá wálé àwọn ẹgbẹ́ wọn tó ń filẹ̀ gan olójú ẹgbẹ́ wọn tó sọ pé ó yá ìwọ lọ jókòó ṣé kò wá sí ogun yẹn mọ́ èmi ò sọ fún ẹ má ẹ wo ẹ má ṣì mí gbọ́ èmi ò ní kò sí ogun Ọlọ́run má jẹ́ kó ogun kó má jọmọ wa àtẹ̀yìntẹ̀ ń wò wá náà kó ogun má jà gbogbo wa but ó ṣe wá jẹ́ pé tán bá ti wá kúrò nílùú yìí lọ sílùú kan ó pọ̀ ní ogun tó jà wá mí lọ kí ẹ máa gbọ́ ogun ìjọba ni kò ṣe ogun ìdílé ìdílé hmm. sọ àmọ̀ bí Ọlọ́run torí àwa máa ń gbàgbọ́ nu pé àti sọ pé téèyàn kan hmm. ok náà òun sì tó bá jà wá jẹ́ kóun náà wá débẹ̀ nísìn kò wá sí changes bá àdégbélé ayé mọ́. Hmm bọ̀ ilé tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀bẹ̀ lèmi ń bẹ̀jọba mò ń rawọ́ ẹ̀bẹ̀ ni wáyé pé mo lè dọ̀bálẹ̀ lóbi máa dọ̀bálẹ̀ kán jọ ló lè tì tí wọ́n lè ṣe tí kí n lè fi rọrùn ni pé wọ́n bá wa wẹ́ni tó máa mọ́nítọ̀ owó tó ń fún àwọn báǹkì yẹn kan ẹ̀rọ ọba mọ́nítọ̀ ó jẹ́ five thousand lọ́wọ́ fún wa everyday kó ṣàmà jẹ́ ní wa kò pé a máa wà ń bẹ̀ látàrọ̀ dalẹ́ àní lówó kankan gbà tí wọ́n bá dẹ̀ mọ̀ pé kò lè rí bẹ́ẹ̀ wọ́n máa lọ sí àwọn directly from cbn kan máa lọ restore sí atm fún ara wọn. Hmm. bó jẹ́ ṣe bá rò pé yẹn máa rọrùn. ẹ ṣe bá kò sí policy wọn gbé wá tí wọn nígbà hmm. tó máa decide lẹ́nu pé ok a máa lọ fi owó síbẹ̀ fún ara wa a máa láwọn staff tó máa lọ síbẹ̀ tó máa lọ fún owó yẹn síbẹ̀ wọ́n á dẹ̀ rẹ́kọ̀dù yìí tó bá fi síbẹ̀ gbogbo ẹ̀ gbogbo tó máa mú wá fún àwọn báǹkì lẹ́ni wọn ní choice wọn máa gbà á ni. Hmm. àwọn èèyàn tiẹ̀ tí wọ́n á ń sọ eh, àlejò wa àwọn èèyàn tiẹ̀ tí wọ́n á ń sọ pé gbogbo policy tí ìjọba bá gbé dé ní gbogbo ní a lot of time ni àwọn èèyàn máa ń sá sẹ́yìn ẹ̀ láti wá ìwà tí ò dáa irú bí wọ́n ṣe sọ̀rọ̀ pé owó yìí ń sìn ẹ máa kó old owó wá ẹ máa gba new note ẹ máa ṣe àwọn kan ti wá sọ di business àwọn kan ti wá àtúnyẹ pọ́n sọ fẹ́ pé à ṣé o fẹ́ one thousand èló ló fẹ́ hundred thousand ẹ̀yìn wọ́n fún mi ten thousand màá bẹ́ẹ̀ wá jáde àwọn kan ti wá dúró sẹ́yìn pé okay because tí ò bá rí bẹ́ẹ̀ kí ni àwọn tó rí bọ́ńdù bọ́ńdù owó yẹn kí náà ṣe rí tí wọ́n gbà tí èèyàn tó fẹ́ gba three thousand tí kò wá rí owó títí ẹ̀ gbà kí ni nǹkan tó ṣe rí bẹ́ẹ̀ yẹn ìka wá sọ pé àwọn kan ti sọ di business kí ni kí ni ó dé tí àwọn èèyàn máa ń táwọn èèyàn máa ń lo opportunity irú policy bẹ́ẹ̀ akọ̀yẹ́dẹ́ sọ di nǹkan míì kí ló kí ni kí ni nǹkan tí a lè ṣe sí. olóòtú ìjọba ló fà ẹ rí i pé tí bá ń sọ̀rọ̀ máa sọ pé ìjọba ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ kan àwọn kan wà tó ń ta owó kò ń ṣe dọ́là o owó wa yìí tá máa fi owó rà tí ìyẹn bá fẹ́ lọ ṣe twenty thousand tó bá jẹ́ tuntun wàá iṣẹ́ o tó bá ti kọ iye tó máa ná. now bí mo fẹ́ kó tó wá ló fa ni pé tẹ́mi bá dé bank tí mo bá sọ fún wọn pé owó mi tí mo fi sí bí o iye báyìí mo fẹ́ gbà tuntun mo fẹ́ kó jẹ tó bá fún mi ṣé màá mú owó máa lọ fẹ́ ra owó yẹn wọn ọmọ tí wọn wọn ti fún yàn àwọn kan tó ń fa. ṣé màá mú owó màá lọ fi ra owó yẹn tí n bá rí bí àbí mo dé di atm wọn ti sọ pé atm eléyìí owó tuntun ló ń dispense o ẹjọ́ tí máa ṣe gan tí máa ń gbà bẹ́ẹ̀ tá a bá tún da padà àwọn òye gan ni rough mọ́. so ìyẹn tún dára padà sí ọ̀rọ̀ tẹ sọ pé gbogbo ohun tó máa fẹ́ ṣe policy ọ̀kan máa mọ́nítọ̀ ẹ̀. máa mọ́nítọ̀ ẹ̀ ni. ẹ ṣe ń mọ ní àlejò àlejò wá ti máa sọ àwọn àwọn ìgbà ní ìdódò ọ̀rọ̀ <laughs> ọdún wa sọ òdodo ọ̀rọ̀ pé gbogbo nǹkan bí wọn pọlísì tí ìjọba sì ń gbé jáde kán máa monitor ẹ to the letters òun ló máa jẹ́ kí gbogbo nǹkan kó lọ ní déédéé ẹ bá wa dágbére fáwọn èèyàn wa ẹ wo a tún máa pàdé ní ọjọ́ mi lágbára ọlọ́run tí bá tábà ti wá lọ́jọ́ mi ẹ̀yin lá bá àwa náà tún ẹ̀ tún máa wá a máa rí ọláyọ̀ tàlàfíà orúkọ tèmi ò tí yí padà àdìgún àbìlẹ̀ mi jẹ́ ire o. ẹ ṣe gan ni àlejò wa tó wá sí pé ìlọ́jọ́ mi ẹ̀ ti máa jẹ wa ẹ̀yin ẹ̀yẹ wọlé ká lọ gbá fàájì díẹ̀ náà àwa tí wọ́n á padà wá àwa kó gba ètò ńlẹ̀ àbọ̀ ẹ káàbọ̀ padà sórí ètò fàájì ọ̀sán pẹ̀lú onítìyín àtàtà black and beautiful one and only Annie Fingers worldwide <laughs> Adéníkẹ́ Anna Babátúndé ayáwó lóńdó ẹ̀gbìn yìí ni ó rà á àwọn ọmọ nílẹ̀ òjò ìṣà ẹ̀yin tèmi nílẹ̀ òjò ìṣà wọn pé ẹ ń gbádùn ètò yìí àwọn èèyàn tẹ ẹ máa tẹ ṣe fídíò ẹ wọn á tún sẹ́ndẹ̀ sí mi ẹ ṣé mo dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò fàájì ọ̀sán mo dúpẹ́ lọ́wọ́ yẹ ṣe gan ni ẹ jẹ́ aṣáàmọ̀ bí a ti ń ṣe orí Orísun náà láyé wa o Orísun tí ò lè gbẹ tí ò lè tí tí ò lè ṣá tí ò lè bàjẹ́ tí ò lè dàrú kó lè bìwò láéláé nítorí pé kí ni orí àpáta ọlọ́run olódùmarè náà la kọ́lé sí. ẹ bá fẹ́ wá gbọ́ yorùbá àkọ́tọ̀ yorùbá yorùbá àwọn ètò yorùbá tó jinlẹ̀ orí orísun náà ni lẹ ti máa rí gbogbo ẹ̀ ilé ọgbọ́n ilé ìmọ̀ àti ilé òye ó kí ní káwọn ọ̀kadà ó gbẹ̀yìn tí ẹ ṣe darapọ̀ mọ́ wa ṣé ká sọ pé ti miss ní báyìí àmọ́ ẹ̀ tí miss tán náà nítorí pé èmi máa download gbogbo nǹkan tá a ti sọ láti bẹ̀rẹ̀ máa download ẹ̀ fún yín ìjọ káàdì owó tuntun nìkan tá a bára wa sọ á jẹ́ ní àlejò tí wọ́n bá wa sọ̀rọ̀ Adigun wọ́n bá sọ̀rọ̀ lórí ìjàkadì owó tuntun a wá sọ̀rọ̀ nípa pé kí ni nǹkan tó ń fa gan kí lè dé wọ́n ní àtúndà àwọn ìjọba wa náà ni àmọ́ àwọn ìjọba wa yìí náà wọ́n ṣe pé bóyá àwọn náà ní nǹkan tí ò dá fún wa láti ṣe wọ́n ní ètò rere ṣùgbọ́n oríṣiríṣi ẹ̀rọ pé tí wọ́n bá ní nǹkan kan láti pé òun fẹ́ ṣe challenges máa ń wà oríṣiríṣi challenges ló máa ń dìde tí àwọn ìjọba bá ti gbé ètò yẹn wa fúnra wa fúnra gan gbogbo wa là lọ́wọ́ ń bẹ́ẹ̀ gbogbo wa ra lọ́wọ́ ń bẹ bí nàìjíríà ṣe dà yìí gbogbo wa la lọ́wọ́ ń bẹ àtọmọdé àtàgbà àtomidán àti arúgbó gbogbo pápátá la lọ́wọ́ bí nàìjíríà ṣe dà yìí nítorí pé nígbà tí nàìjíríà tí àwọn ìjọba nàìjíríà wà tí wọ́n wá gbé ètò kan sílẹ̀ tí wọ́n gbé pọ́lísì kan sílẹ̀ pé kí fún ìlọsíwájú àbí fún ìdí kan pàtàkì àwọn èèyàn tún wá jókòó sí ìdí ẹ̀ pé ah, opportunity don come hey, opportunity fún mi rè láti make owó harvest ó ta àwọn kan òróró gbà ordinary five thousand pé kàn fi lọ síbi iṣẹ́ pé káwọn ọmọ fi jẹun lé wọn rí gbà bẹ́ẹ̀ lára àwọn kan tí wọ́n ń fọ́n owó yẹn káàkiri wọ́n kàn máa yọ pépà ara odindi béèlì kan wọ́n á dẹ̀ jù báyìí fà wọ́n á tún yọ míì wọ́n á jù ú gbẹ́nà ti rówó tiwọn. owó tuntun tàbí ẹ̀ ń sọ pé ìjàkadì wà ń gbòòrò fún yìí òun náà dẹ̀ ni wọ́n ń ná báwo làwọn yẹn ṣe rí táwọn àwọn olówó kékeré wà rí tẹ wá wo èrò ẹ máa rí píkṣọ̀ èrò èrò èrò báwọn èèyàn ṣe rẹ́bárí lójú amóhùnmáwòrán báyìí bí àwọn èèyàn ṣe pọ̀ ní ìdí ATM tí wọ́n fẹ́ gba owó tí wọ́n là oògùn láti fi sí bank ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ṣùgbọ́n àlejò wáyé kó yé wa pé àwọn nǹkan tí ìjọba bá gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ètò kan àbí ìkejì láti pé kí ìlọsíwájú lè wà ní orílẹ̀-èdè monitoring la need wọ́n má ti gbé ètò yẹn kalẹ̀ a gbọ́dọ̀ ní àwọn aṣojú aṣojú aṣojú tí wọ́n á máa tẹ̀lé ètò yẹn pé ṣètò yìí ń lọ bá ṣe gbé sílẹ̀ ṣé bá ṣe sọ pé kó ṣe rí ló ṣe rí ṣé bá ṣe ní kan ṣe máa ṣe ni wọ́n ṣe ń ṣe yìí nítorí pé tí kò bá sí àwọn èèyàn láti ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ẹ kàn máa rí pé gbogbo àwọn èèyàn àwọn kan á kàn débẹ̀ wọ́n kàn da ojú gbogbo ẹ̀rú wọ́n débẹ̀ wọ́n da ojú gbogbo ẹ̀ wọ́n kàn wọ́n fọ́ irú mọ́ ṣàpà wọ́n á da gbogbo kí ló dé tó bá wá yá tó bá di lọ́la àbí tí gbogbo ẹ̀ bá ti wá dojúrú tí gbogbo ẹ̀ bá ti wá polúkúrú muṣu tán àwa sọ pé ìjọba wa ni ẹjọ́ ta níjọba ìwọ tó ń wò mí yes kẹ <laughs> my lovely fan ìwọ tó ń wò mí mọ́mí ẹ̀yin tẹ́ ń wò mí dáàdì ẹ̀yin náà níjọba náà èmi gbogbo wa a jọ ń ṣe ìjọba yìí ni ó náà yín sọ pé ẹ jáde ẹ lọ gba PVC yìí ẹ lọ gbà á kóníkálùkù dìbò fẹ́ni tó fẹ́ kóníkálùkù dìbò sí òkè ẹni tí mo rò pé ó lè ṣe lélẹ̀ yẹn lọ́ọ́ dìbò fẹ́ni náà ṣùgbọ́n ẹni tó bá ti wọlé ẹjẹ́ agbá ẹ má jẹ́ a sọ pé torí pé lágbẹ́jẹ́ torí pé tàmẹ̀dù kíníkan kíníkan kíníkan a bẹ̀rẹ̀ sí ní fa ìjà láàrin ara wa àà irọ́ tí ìjọba bá gbé pọ́lísì kan sílẹ̀ àwa náà ní ẹ̀tọ́ láti pé ká mójútó gbogbo ohun tó bá gbé sílẹ̀ pé ká mójútó kó lè dáa hmm, ẹ̀yin kọ́ rè ẹ jẹ́ ká mójútó kó lè dáa kò ṣe káwọn kan wá jókòó sídìí ẹ pé èmi náà fi sídìí ẹ mo lè ṣe ìjọba lọ́wọ́ ara mi àbẹ́yìn ò mọ̀ pé àwọn kan wà tán ṣèjọba lọ́wọ́ ara wọn wọ́n ní ká lọ gba NIN àwọn kan á torí ẹ̀ á bẹ̀rẹ̀ sí ni máa gba owó lọ́wọ́ àwọn èèyàn ah, ọlọ́run ọba o. wọ́n ní ká lọ ṣe ìwù lásìkò tán ṣe nílùú Èkó àwọn kan tún máa fi jẹ owó owó tuntun tún dé wọ́n tún ní ká gbowó tuntun owó tí oníkálukú ṣiṣẹ́ fún torí ọlọ́ àwọn kan tún jókòó sí díẹ̀ wọ́n tún sọ pé àwọn tún fi ń pa owó tí o tàwa ní ìjọba <laughs> ẹ̀rí pàwáyé náà ní báyìí ẹ wo ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu ṣùgbọ́n òun fa ọ̀nà fún yín náà ni ò jẹ́ ẹ̀ èmi sì mú kan wálé ni o lógo ọlọ́run lọ́lá ọlọ́ a máa tún mú mi wà fún yín lọ́la ṣùgbọ́n orí ètò fàájì ọ̀sán à ń pè yín pé kẹ́ gbé ọjà yín wá kábà yín polówó ẹ̀ ọjà tó bá polówó lórí ètò fàájì ọ̀sán ó máa ń tà ní ní kíákíá ní kíákíá tẹ́ bá ní shout out tẹ́ fẹ́ ṣe ẹ kàn sí mi má bá yín kí àwọn èèyàn yín ní gan adùn <laughs> ní orí Orísun TV náà ní ohun tó bá ti bá bá wa ṣe gbogbo ìkànnì orí social media tó bá bá wa sọ̀rọ̀ ẹ fẹ́ pass information kankan sí wa at Orisun TV YouTube at Orisun TV Instagram at oyi Orisun TV Facebook kò yí padà tó bá pè mí ọmọ yín èmi olólùfẹ́ yín ni ẹ fẹ́ bá sọ̀rọ̀ directly ní orí Instagram àti TikTok at Anifingers ni ṣùgbọ́n tó bá pè lórí Facebook at nike adex anna babatunde lẹ́tí máa rí mi bá sọ̀rọ̀ àmọ́ o mo tún fẹ́ bẹ́ẹ̀ lọ sínú íńtánẹ̀tì kí n lọ mú nǹkan mi wá tó bá tún di ọjọ́ mi ọjọ́ re a tún máa máa sọ̀rọ̀ lórí nǹkan mi tó máa mú ọpọlọ wa pé yé yín báyé máa ń ṣe wá dàbí ká máa ti lọ àmì lọ apẹ̀yìndà ó dàbọ̀ o.